ètò yín tẹ̀síwájú Ọlá Ọ̀nàbàjọ òdìdí ìfẹ́ làlejò mi orin ìfẹ́ làwọn wáyé wa kọ́ ń tiẹ̀ ọlọ́run ṣàánú mi olórin ìrere ni wọ́n ṣùgbọ́n ní ọ̀nà tí àwọn ń gbà láti fi orin jí ìrere ni nítorí pé ìfẹ́ ni ọlọ́run ṣùgbọ́n nǹkan kan ń sọ sí mi lọ́kàn àǹtí Ọlá ẹ sọ pé ẹ kọ connect àbí nǹkan lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta gan ṣe jáde. àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta náà ń bọ̀ lọ́nà. ń bọ̀ lọ́nà tírítírì. ẹ connect yìí fídíò tiẹ̀ dà à ń ṣiṣẹ́ lórí fídíò ẹ̀ lọ́wọ́ hmm. pẹ̀lú kẹ́nikóre lájọ ṣe connect collect. nínú adé orí mi fídíò yìí hmm. èmi ò rí bible verse kankan kan nù. ẹ ṣe rí kò dìgbà tá a bá lọ yọ bible verse kan ṣe kọ́ pé yóò sì ṣe nígbà náà ni ọkùnrin náà sì tọ̀ obìnrin náà lọ but inside the bible ó sọ yìí pé. ẹ̀yin aya ẹ tẹríba fún àwọn nǹkan yìí. mo wá ní ọ̀rọ̀ yìí gangan wà nù adé orí mi. mo sọ pé mo fẹ́ máa fẹ́ ọ mhm. mo fẹ́ máa kẹ́ ọ mm. Is a means of ìtẹríba jẹ́ kí n máa kẹ́ ẹ mm. jẹ́ kí n máa fẹ́ ẹ mm. it's a means to tẹríba. Eh. Eh, nínú old school tá a kọ́kọ́ ṣe yẹn ìyẹn ti sọ pé ẹ nínú old school adé orí mi ká tó ṣe remix ìyẹn sọ pé eh, adé orí mi ni bíbélì fi ọwé ẹ wá yọ bíbélì kúrò tuntun bọ̀wọ̀ fún ọ máa tẹríba fún ọ hmm. máa ṣìkẹrẹ máa tún tọ́jú ẹ o torí adé orí mi ni bíbélì fi ọwé ìyẹn nínú remix nínú original bọ́lá òun ṣe fún yín nínú remix ẹ mọ̀ àti funkify remix àti no ti the hip hop mm, because we want to reach out to so many people mm. so it's still the same thing but olórin lẹ́yìn náà ẹ mọ̀ tá a bá sọ pé a ṣe remix àwọn kankan á yọ kúrò àwọn kan á dúró. ìgbà tẹ́ wá yọ. ó tẹ̀ jẹ́ pé ṣe ni wọ́n fẹ́ ń ṣẹ́jú sí mi ó yá ń gbọ́ yín. <laughs> àǹtí ọlá àǹtí ọlá. àwọn ará ilé wọn ń gbádùn yìí gan gbogbo ẹ ń ṣẹ́jú bẹ́ẹ̀ sí mi tó ṣe ń sí mi ọ̀dà ah, ah, ah, ọ̀dà wà pẹ̀lú yín. àǹtí ọlá ẹja wa wò báyìí kí n fi eléyìí ka ẹsẹ̀ ńlẹ̀ ṣé mo wípé ẹni ẹ̀ ń fi orin ìfẹ́ ẹ̀ fi ń jìn rere bẹ́ẹ̀ni. fídíò yìí mo wà ń bẹ̀ inú mi sì dùn láti wà ń bẹ̀ torí pé ó jẹ́ orin tó máa ń so ní tó sì fẹ́ràn pé lọ́jọ́ kan èmi àti aya mi a ní bíi awọ̀ kan orin ni wọ́n á lọ fọgbọ́n fi sí lórí fóònù tèmi ibi tí mo ti wá ń kọ́ èmi náà wá ń kọ́ mo wá yí gbogbo tẹ́yìn kọ́ èmi wá yí sí pé èmi ò kò yàwó mi ládé orí mi o ìbá ni pé olólùfẹ́ mi ni ọwẹ́ èmi tẹ́mi ò rí rántí mẹ́ mo ṣáà yí mọ́ láwọn pé ń dájú wa ṣe ẹ mọ ọkọ tẹ́ ń ṣe o ẹ dẹ̀ pẹ́yìn lẹ́jẹ̀ bí ọ̀rọ̀ yẹn ẹ má bínú ẹ má bínú eh. ibi tọ́rọ̀ ẹ̀ parí sí rẹ̀. ṣé rí iṣẹ́ mọ̀ pé mo tọ́ ẹ látọ̀ pé lẹ́ẹ̀kọ́ pé mo wá sọ wípé mo ní láti kópa nínú ló jẹ́ ìṣe ọba nínú. <laughs> ẹ̀yin lẹ ṣe adé orí nínú adé orí ẹ jáwọ́ bẹ́ẹ̀ àti gbà pé adé orí gbogbo àwọn orin kò wá ní jẹ́ pé torí pé ẹ ti ṣe ẹ ti sọ àmì orí ọ̀rọ̀ rí ẹ wá ní sọ lórí ètò lónìí ọ̀rọ̀ mẹ́ta tẹ́ máa bá ń fi àmì sí lónìí ẹ kọ́ máa ń fi àmì sí ọ̀rọ̀ àkọ́kọ́ adé orí adé orí. rèmi rèmi ìgbéraga ẹ̀kọ́ ìgbéraga ẹ̀ náà ni. rèmi rèmi rèmi rèmi. tó ẹ tún pé nǹkan ẹni pọpọrí pọpọ bí ò tiẹ̀ nítumọ̀ ah, kí ni ah. ẹ fi àmì sí pọpọrí pọpọ. ó nítumọ̀ o ah, tí n bá sọ nǹkan tí pọpọrípọ̀ yẹn ti ṣe nínú àwọn ìdílé. pọpọrípọ̀ ṣe nǹkan kan. ni ìgbà tá a release Adeore we have a lot of comments on Facebook on Twitter on Instagram táwọn èèyàn máa sọ fún mi pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní pọ̀ kan àwọn ní pọpọríṣíọ́s pọpọrípọ̀ so ẹyin ojú tí ní òtún nítumọ̀ ó nítumọ̀ so pọpọ kí lẹ ní ṣe pọpọrípọ̀ rere mídò. pọpọrípọ̀. pọpọrípọ̀ dòdò mídò. ẹ tún wá sọ pé pọpọrípọpọ pọpọrí pọpọ rere mi rere. ẹ wá nípa àwọn kan sọ fún lórí facebook wọn pọpọ wọn ní pọpọlicious ẹ bá ń fi àmì sí pọpọlicious. pọpọlicious rere mí dòdò. Ah, àwọn èèyàn gbà ń gbà ń gbà ń gbà. gbà mí sí. ẹ àwa nítorí pé ẹ mà mí ká má jẹ́ òpin mẹ́ta òpin mẹ́ta mẹ́ta uh-huh. là á ṣe lórí ètò yìí ẹ já wò báyìí ah, mm, ẹ jẹ́ ń fi pọ́n ọ̀gá mi lé torí mo ní ọ̀gá kan pàtàkì iléeṣẹ́ yìí Olúwayẹmísí mm, oh, eh, ah, ọ̀gá mi ah. gangan. kò sí ọ̀gá tiyín nìkan ọ̀rẹ́ eh, mi ni she's my friend she's my sister ọ̀rẹ́ tiyín ńlọ̀gá tèmi she's my sweet. mo ti gbọ́ ẹ fi àmì sí Olúwayẹmísí pọ̀pọ̀ rí pọ̀. Ah, ẹ ti díẹ̀ díẹ̀. Olúwayẹmísí pọ̀pọ̀ rí pọ̀pọ̀ ń pọ̀ ọjà nbẹ ma Olúwayẹmísí pọpọrí pọpọ ń pọ rèmi mímí rèmi mm-hmm. pọ̀pọ̀rí. pọ̀pọ̀rí pọ̀pọ̀ ń pọ̀pọ̀pọ̀. ọlọ́run àmọ́ aṣọ yín. tàbí pọ̀pọ̀rí pọ̀pọ̀ ń pọ̀pọ̀pọ̀ ń pọ̀pọ̀pọ̀. pọ̀pọ̀rí pọ̀pọ̀ ń pọ̀pọ̀ dẹ̀dọ̀ mi rere mi rere rere. all of the above. ó yá fàtẹ́wọ́ parí ẹ̀ ah, ọ̀rọ̀ wọn jẹ́ ń pọ̀lá lórí ètò yìí. ẹ wo mo mọ̀ pé ẹ̀ ń gbádùn ẹ̀ nílé àwọn àbá bí mi fúnra mi ti ń gbádùn wọn lórí ètò abala kan ṣoṣo tó kù ẹ ti mọ̀ abala ó yá lórí ìtàgé tá a ti fi orin àti ijó láfi ka ẹsẹ̀ tó ń lẹ̀ ṣé ẹ jẹ́ àlọ́ àbẹ́ẹ̀ ni lọ. Ah, ah, ti yá ó bá ti yá kankan rí bẹ́ẹ̀ mo rí rẹ mo rí rẹ gbà ó. ó ṣe mí lóore mo rí rẹ gbà. ó yá sáré sọ wípé ah, we are a chosen generation. ọ̀rẹ́ mi mi nínú ògo bá mi nínú tó bá wá rí bẹ́ẹ̀ sọ wípé mo tẹ̀síwájú lọ́nà mo kàn tẹ̀sí lójoojúmọ́ mo gbàdúrà bí mo ti lọ olùwàjọ gbé mi sókè. olùwàjọ olùwàjọ gbé mi sókè bá mi lọ sí ọ̀nàbàjò ìdìdí ìfẹ́ ẹni tá a sọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ wípé kó má tán mọ́ láti ibi tá a ti fi ọ̀rọ̀ tàkúrọ̀sọ tá a tún fi wá sí abala ó yá lórí ìtàgé ti ọlá ìdìdí ìfẹ́ tó ti fi ijó àti orin tú ojú ètò ń ṣe adúpẹ́ lọ́wọ́ yín pé apẹ̀yìn ẹ ti ẹ̀gbọ́n tẹ wá lóòótọ́ a lè sọ pé ẹ̀ ń ṣàlejò wa lórí tẹlifíṣàn ṣùgbọ́n fún àǹfààní àwọn tó ṣẹ̀ ń rí fún ìgbà àkọ́kọ́ àwọn bọ́ọ̀nà ti lè bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí. Hmm. Um, Facebook Twitter Instagram. ẹ bá a pẹ̀lẹ́ ọkọ kan kí ni eh, Facebook yín. Facebook at Ọ̀nàbàjọ́ Ọláwálé. ọ̀gá bíbí èyí bẹ́ẹ̀. Facebook at Ọ̀nàbàjọ́ Olawale. Twitter at Ọ̀nàbàjọ́ Ọláwálé. Ọ̀nàbàjì náà ni. Mm, Instagram the same thing at Ọ̀nàbàjì Ọláwálé. Ọláwálé nọ́mbà táwa pé yìí sílẹ̀ ètò ìwà ń kọ́ báyìí. zero seven zero oh, oh. three nine mm-hmm. three eight mm-hmm. three nine mm-hmm. four one zero seven zero three nine three eight three nine four one. three eight three nine mm. three. bẹ́ẹ̀ni nine four one. four one. àdúgbò lọ́wọ́ pé àti ẹ̀pẹ́ ẹ̀jẹ̀ wa kádùpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tó fún wa ní iléeṣẹ́ tá à ń lò tí gbogbo ẹ̀ ń dùn lọ́sọ̀ọ̀sẹ̀ new newborn music company iléeṣẹ́ yóò ní jóná lágbára ọlọ́run wọ́n wà ní ojúlé kẹfà house number six um, thirty one road eclose nílùú Go one estate ẹ ti mọ táwọn máa ń sọ fún pé kẹpẹ wọn fún ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹ pọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà wájú yín tẹ̀ ń wò lórí amóhùnmáwòrán yín ẹ̀ẹ́dì wọn bá sọ̀rọ̀ lágbára ọlọ́run fún ìpolówó ọjà àti àwọn èkéyìí tó wù tẹ́ fẹ́ bèrè lọ́wọ́ mi ẹ pè mí náà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero six seven two zero three nine three seven zero eight zero sixty seven twenty thirty nine thirty seven àní ìrìjú báyìí lọ lórí ètò tó tọ̀ sẹ́yìn ó dàbọ̀ ó dàbọ̀ àǹtíọ́lá ẹ̀yà lọlé ẹ̀yà lọ.